وصحبه أجمعين وعن عامر بن سعد قال كان سعد بن أبي وقاص رضي الله عنه في إبله فجاءه ابنه عمر فلما رآه سعد قال أعوذ بالله من شر هذا الراكب فنزل فقال له أأنزلت في إبلك وغنمك وتركت الناس يتنازعون الملك بينهم فضرب سعد في صدره وقال اسكت سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إن الله يحب العبد التقي الغني الخفيف أخرجه مسلم عامر بن سعد ọlọ́run kí ọba wa yọ́nú sí àti bàbá rẹ̀ sáàdù bin Abi Waqqas radiyallahu anhu nínú àwọn àgbà sọ̀hábì ànábì sallallahu alaihi wasallam òní sáàdù ibn Abi Waqqas. ó ní bàbá àwọn sáàdù kókó nínú ìgboro ni wọ́n lọ gbé inú fáàmù rẹ̀ níbi táwọn arákùnrin rẹ̀. àwọn nǹkan ọ̀sìn rẹ̀ wà. fàjá ahobnuhu Umar ọmọ inú àwọn ọmọ sáádù ọ̀kan jẹ́ Umaru ọwọ́ bá bàbá rẹ̀ níbi tí bàbá kó lọ tó kó láàrin ìlú ń lọ gbé ibi táwọn ọmọ rẹ̀ ọ̀run márùn tí ń bọ̀ yìí ntọ́ jáde lẹ́nu rẹ̀ ni pé a'udhu billahi min sharri hadha ar-rakib olùwádàkùn sọ́mi ń di aburú ẹni tí ń bọ̀ yìí o ọmọ bíbí inú rẹ̀ ni o a'udhu billahi min sharri hadha a ní kí n gun kan gbọ̀tọ̀ fẹ́ wọlé yìí dákun olùwàsọ́mi ń di aburú rẹ̀ àṣekò síbi tábúrò ti lè wá àfi pé èèyàn máa wá sọ̀ra kìí ṣe pa burú pé ń bẹ̀rù pé ọmọ bíbí inú ó ṣeun ní sùtá àbọ̀mọ̀ yóò wá pa àwọn ó ní ṣẹlẹ̀ tó ṣẹlẹ̀ ni inú ọ̀rọ̀ tí ọmọ yìí fẹ́ bá bàbá rẹ̀ sọ náà a máa gbóhùn rẹ̀ ń bẹ̀ kí ló wí fún un fanazala oní ọmọ kó lórí àkómi tiẹ̀ náà tó gùn wá. faqala lahu ọba ń sọ fún bàbá rẹ̀ pé anzalta fi iblika wa ghanamika wa tarakta an-nasa yatanaza'una al-mulka baynahum. àà bàbá ìyá yín lẹ̀ wá jẹ́ wá ẹ̀fà àwọn èèyàn lẹ̀ wọ́n máa jà sí ìjọba wọ́n máa jà sí pé mi ní ìjọ lórí ẹ̀yìn ọ̀dá sí ẹ̀ wá jòkó nínú nínú oko yàn láàrin rànkómi àti ẹ̀ràn àsìkò yìí ni àsìkò fìtínà ìta nẹ́bi kí wọ́n ó kí gbogbo àwọn sọ̀hábà ńlọ rẹ̀ kó tó dé sọlọ́lọ́ sọlọ́ àdánwò kan ó dé o ayé lókùn táwọn èèyàn gbà sí o kì í ṣe tọ́lọ́run o ìwọ lọ jọ̀gá èmi ní jọ̀gá ànábì ni mo bá dá sí kò náà ntí sáàdù ti gbọ́nù má ò lè jọyìn gúrúùpù kan nu méjèèjì o ànábì ni kò lọ dá wà ọmọ dá sí lọ́hùn rẹ kọ́dà bọ́jẹ́ nu kọ̀rọ̀ kọ́dà bọ́jẹ́ nu gbó ó pè rẹ jù kọ́ ìjà tó ọmọ pé táwọn yẹn ń já sí ìtọ́lọ́nkọ́ o torí ìkìlà fẹ́ mú láyé ni o wọ́n lọ́ọ́ jọ̀gá èmi lọ́ọ́ jọ̀gá yóò fi wá di pé ẹ̀mí ọ̀bọ̀ lọ́wọ́ rẹ̀ nítorí irú nǹkan báwọn àdánwò yìí o eléyìí ni sáàdù torí ẹ̀ kókó nù tọ́ ọmọ rẹ̀ òun ọ̀tẹ̀lé bàbá rẹ̀ wọ́n ní wọ́n mọ̀ ń bẹ lára àwọn tí ń sọ̀pọ́ọ̀tì gúrúùpù kan ìgbẹ́ǹsì gúrúùpù mi ó tún wá bá bàbá rẹ̀ pé bàbá gbóńtà ń fà yìí ẹ̀yin ò tiẹ̀ dá sí i ìtumọ̀ ti sáájú ó sì ti mọ irú tó máa ń ṣe ló fi rí ló fi ní a'udhu billahi min sharri hadha ar-raqib ẹ̀ eh, ọmọ yìí ti ń bọ̀ ní olú asọ́nà ibi àbúrò rẹ̀ nítorí fún bàbá yìí kí lè sí bàbá qala Sa'd fadaraba Sa'dun fi sadrihi Sa'du bá dìde ọba gba ọgbà láyà ń gbé pọ̀ mọ́ rẹ̀ tó bí ni. wa qala òní dákẹ́nu rẹ̀. sami'tu rasulallahi sallallahu alayhi wa sallam ntí mo ṣe ó nídìí ọgbọ́ lẹ́nu ànábì ni sallallahu alayhi wa sallam. sami'tu rasulallahi sallallahu alayhi wa sallam ọgbọ́ tó jíṣẹ́ ọlọ́run kíkẹ́ àtọ́lá ọlọ́run ọmọ bá a sọ báyìí. inna Allaha yuhibbul abda at-taqiyya al-ghaniyya al-khafiyya ọ̀páyà ọlọ́run alghani tọ́láyọ̀ ọkàn èsì pé tó lówó ẹnu wọn bá nǹkan tó ní náà ẹ máa wá wo bí ìgbà tí ó ní jù bẹ́ẹ̀ lọ ni haranharan kò ní sí lọ́rọ̀ rẹ̀ máa wo fófófó kò ní sí lọ́rọ̀ rẹ̀ ẹ máa rí yọ máa jáde báṣọ méjì mẹ́ta náà ló ní yọ fọ yọ ṣe dáadáa ẹ ní rí i pé bí ń pa kọ́dà bí ń pa ọ ọ̀la ọkàn ìtumọ̀ ganiyu ní àyínú alikafi tí wọ́n ń gbéra rẹ̀ pamọ́ èyí tó ní mo ṣe èyí tó ń pé bàbá ẹ̀yìn ọba wa dá sí níta nẹ́bí rẹ́kọ́mẹ́ǹdì fún wa lè mú ṣe o pàtàkì jùlọ lásìkò fìtínà bọ́ ọba kápá àti pẹ̀tù sí fìtínà láàrin àwùjọ láàrin ìlú mẹ́jọ ìwọ̀n o ntí ọba ti rí i pé á ọlọ́run kele yìí a ṣètọ́ni ló yé sáàrin àwọn ilé kọ́dọ̀ lè jẹ́ nu mọ̀lẹ́bí rẹ dandan kọ́ ni kọ́ pọ̀n lẹ́yìn ẹnìkan ànábì ní bọ́ bá rí bẹ́ẹ̀ kọ́ kó kú òyányá ọ̀nà dáwọ̀ ọmọ sí lọ́hùn jẹ́ ọmọ àlàáfíà wá fún ọ. kì í ṣe dandan kọ́ jọ́yìn ẹnìkan náà àwọn tó mọ̀ pé tí wọ́n ń fà yìí nti wọn ń fa yọ tayọ ìnìní ní ìwọ lónìí lórí ọ̀rọ̀ ayé èsì tọlọ́run sáàdù ní ànábì ti jẹ àmà ìlà ọsọlá pé olúwa fẹ́ràn ẹrú kan ìbẹ̀rù Ọlọ́run ń bẹ lára ẹ ayọ̀ ọkàn ìròyìn rẹ̀ ní alifafi wọn agbèrà rẹ̀ sápamọ́ agbèrà rẹ̀ kó omi tí fìtínà wà akọrọjà ru mùsùlùmí ìmáàmù Muslim lọ gba hadith ńláńlá yìí wá o eléyìí náà tún kún ìta kílànà nínú hadith Abi Hurairah radiyallahu ta'ala anhu Abu Hurairah júwe ẹni tí ń gbéra rẹ̀ pamọ́ náà tí ọ̀fẹ́ máa hàn bó ló ti júwe rẹ̀ oníbìrán bá ní wájú lọ́yẹ dúró ìbẹ̀ wájú náà ǹjẹ́ wọ́n bá ní àwọn ọmọ lọ wájú ẹ̀yìn lẹ́yìn máa dúró lẹ́yìn yóò dúró lẹ́yìn náà ọba ti mọ̀ pé tọlọ́m náà lòun ń ṣe ọ̀wá kó wọn hàn àwọn kan ní bẹ lórí omi òun ni ọjọ́ nílùú tí ọmọ lùlù lábẹ́ omi òkèà ìlú kí nǹkan ṣàkìsì kí iṣẹ́ ọ̀ṣàkìsì kí ni ọ̀ṣàkìsì ẹni ọba fẹ́ bẹ́ẹ̀ ọlọ́run fẹ́ràn rẹ o àmọ́ kí èèyàn dúró ń do pé yà á èmi náà gbọ́dọ̀ wà ẹ̀yin ẹ̀yin ni wọ́n máa wá mọ̀ gbogbo ìgbà lómi ò pẹ́ jẹ́ wọ́n máa wá náà àjẹ́ wọn orí àwa náà njọ ọdún àníyàn bá wọn bá ti wọṣẹ tọlọ́run ó ti kó tọlọ́run o ó ti di kárí mi o ó ti di ká gbọ́ mi o ó ti di mo fẹ́ káwọn èèyàn náà mọ̀ pé mi náà ń dá sí o èèyàn bá ti fi ṣèyí òun ọlọ́run ní ìjọ gbà náà nù o kọ́mọ retí pé nǹkan kan ń bẹ fún un láìsí á màmá kó ń ṣiṣẹ́ fọ́lọ́run ó ṣiṣẹ́ fún nítorí tí ó fi ṣe é náà nípò fẹ́ hàn torí náà àdéhùn méjèèjì yìí tí àfa torí ẹ̀ mú wa ni pé ẹ ẹ̀dákan ẹ̀já máa gbìyànjú kìí ṣe gbogbo nǹkan náà ni mo fẹ́ hàn kí wọ́n rí mi mélòó lọ́wọ́ àpò tó fi pamọ́ sọ́dọ̀ ọlọ́run ẹlòmíì ó kírun gan kí wọ́n gbọ́ bóun rẹ̀ ti dùn ní ti ń bẹ lókàn àyà rẹ̀ ẹlòmíì ó ṣe sàárà táwọn èèyàn ó hélì rẹ̀ gbé àwọn máa náwó kò láníyàn ní ìdúbà wọn lọ èmi ò fi ní ná ìfẹ́ nìkan gbòòrò eléyìí ntẹ̀yìn ọgbà náà nù láyé o ó sì kéré òfò ní fún yàn yàn bá ṣiṣẹ́ tọ́ lọ́run tó yọ ọgbà ń tọ́pọ̀ kọ́ wa torí mọ̀fẹ́ hàn ni wọ́n rí mi kí wọ́n yìn mí kí wọ́n mọ̀ mí owó ìsì gbogbo dáadáa ọlọ́run ọ̀tá fún ọlọ́mọṣà sàmánà wa o. صلى اللهم وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين like